حبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ẹgbẹ́jọ ونقال wa nínú ìgbésí ayé wa gbogbo ibi tí kálukú bá rìn tó sì tẹ̀sí nǹkan tí ó máa fojú sùn òun náà ní báwo ni wọ́n ṣe lálùbáríkà á rí i pé téèyàn bá jẹ ọmọdé kékeré yóò fẹ́ ní àlùbáríkà lérò tiẹ̀ látàrí bọ́ǹba títí ń bọ̀wọ̀ bá gbà téèyàn bá jọ máa kẹ́kọ̀ọ́ lérò tiẹ̀ yóò fẹ́ lálùbáríkà látàrí bí bá ti ń tẹ láwọn olùkọ́ rẹ̀ lóṣooṣù bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀kọ́ tẹ́ bẹ́ẹ̀ náà làbúrò lẹ́yìn ẹ̀gbá bẹ́ẹ̀ náà làwọn ọmọ lọ́dọ̀ àwọn bàbá wọn oníkálukú nínú àwọn èèyàn táwọn máa lérò wípé ìlànà kan iná lèyàn ọ̀tọ̀ ihe ń tẹ̀yàn ń ṣe yóò fi lálùbáríkà tí gbèsè ayé èèyàn yóò fi lálùbáríkà mẹ́yẹ iná ló jẹ́ wípé ó múra rẹ̀ ó kúrò ní ìlànà Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ìlànà àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ló láti tètè láti tètè ní alùbáríkà láti tètè rí alùbáríkà eléyìí ló fà tó fi jẹ́ pé ẹni tó pàdé nínú àwọn mùsùlùmí lónìí á rí kí wọ́n sí lórí ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kullu dhalika za'man gbogbo ẹ̀ èrò wọn àti sànfàní wọn rò páwọn ń òun náà ní páwọn wá alùbáríkà akramakumullah ní àwùjọ wa àti màá gbé sí igi kan tó bá fi lè sẹ́yọ ládùúgbò kan. tààrà nìkan lára rẹ̀ bí ẹni kórúkọ ọlọ́ onáni bẹ lára gé e àwọn èèyàn ní fi gé wọn ò ní fi lójú àwọn èèyàn máa wá ọ̀nà láti jẹ́ ike gbogbo ewé igi yẹn àwọn àwọn hàn bẹ́ẹ̀ náà ni gbogbo igi yẹn wọ́n pa àpò rẹ̀ lérò ike bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ sọ́jà tó lọ ní ìgbà gbẹ́ran délé wọ́n á bá lára rẹ̀ bí ẹni pé òun náà ní lára eléyìí tí wọn ní jẹma wọn sọ ní nǹkan àlùbáríkà eléyìí tó yẹ kó gbẹdú máa wà àlùbáríkà kọ́ máa wá láti wá rí ẹran yẹn gbà kó fi ra ní bá ń ṣe ní ti ọlọ. akramakumullah bẹ́ẹ̀ bá lọ rẹ̀ já lọ́jà nígbà tẹ wá gbẹ́jà délé ẹ mọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kẹjà ló bá hàn sí pé ọlọ́ òun náà ní lára ẹja yìí ọ̀pọ̀ ẹ̀ máa àwọn tó bá ra ẹja bẹ́ẹ̀ wọ́n á ti jẹjà láéláé wọ́n á ní ẹja alálùbáríkà lélẹ́yìí lẹ́yìn náà bá jáfara ará àdúgbò ṣe tán láti di máa yín lọ́wọ́ kọ́dà yóò di nǹkan tẹ́yìn náà di ohun tẹ́ ẹ ǹjẹ́ gbogbo fi tẹ́wọ̀ àfojúsùn nípa àlùbáríkà ń bẹ yẹn ǹjẹ́ bẹ́ẹ̀ làlùbáríkà wà wà bí ti dá gbogbo wa lójú ike àlùbáríkà nǹkan ńlá bá ti fún wa ti ńlá fún tí ti sí lára tí ti sí àwọn olùmọ̀wá sọ pé kullu shay'in la yakunu lillah fa barakatuhu mandua gbogbo nǹkan kí nǹkan téèyàn bá ti tí ọba ti jẹ́ torí pé Allah ẹ̀ máa ń gbé kó sálùbáríkà lára gánà ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ọ̀nà lọ́ba tó máa ń bá ní fún sí ní tá à ń bá ń ṣe gbogbo alùbáríkà pátá korongodo kì í tọ́jú ẹlòmíì àfi láti ọ̀dọ̀ ọ̀lọ́ وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ibùkúnni mútaani ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ọba tó ṣe ike ọwọ́ rẹ̀ náà ní ìkápá gbogbo sánmà ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ òun náà lọ́ba tó nímọ̀ nípa àgbà onígbèǹdé àlùkìyà máa ń bẹ ìgbà onígbèǹdé àlùkìyà máa ń bọ̀ òun náà lọ́ba tó ti kọ́dọ̀ rẹ̀ náà ẹ̀rí gbogbo ń dọ́ba níbi tì sọ́dọ̀ ọlọ́ nǹkan náà máa jẹ́ nǹkan tó lálùbáríkà gbogbo tí ọba ti wá jẹ́ nǹkan bí tì sọ́dọ̀ ọlọ́ kò ní jẹ́ nǹkan tó ní àlùbáríkà àti orúkọ ọlọ́ àlùbáríkà ni gbogbo orúkọ ọlọ́ Rabbul Alamin àlùbáríkà ni torí ẹ ọlọ́mọ bẹ lẹ́dàá wa ní àná fún orúkọ olúwa ọba alápàlẹ ọlọ́run ọba tọ́ka tó pánpán ìkẹ́ rẹ̀ òun náà lórí fi máa wọnú téèyàn bá ń ṣe àjùlọ rẹ̀ òun náà làlùbáríkà fi máa fẹ́ nínú gbogbo téèyàn bá dáwọ́lé ẹ̀ẹ́rì ẹni tó lówó tó wọ́pọ̀ dábúrádá eléyìí òtúmọ̀ sí pé àlùbáríkà ti ń bẹ fún òtúmọ̀ sí kọ́lọ̀ ti sóore fún owó rẹ̀ ọba pọ̀ bí rẹ́rẹ́ kó lówó bí ti kọ́ ọ̀rùn òtúmọ̀ sí kọ́lọ̀ ọba ti sóore fún ọ ẹ̀mí rẹ̀ wá fún títí ogun ọbẹ̀ ẹ̀kún tó yọ ọdún tí anabi nù alayhi salam tó lò lórí ẹ̀pẹ̀ kò túmọ̀ sí kọ́lọ̀ wọn bá ti sórí fún ọ nítorí pé wọ́n ní ọjọ́ lékún àti àgbà ọjọ́ dalẹ̀ mọ́ wa lọ nínú ìgbésí ayé àbáríṣi ti wá kọjá burata wọn ò sọ pé wà nìkan la lówó jù kan láfíríkà wọn ní ní gbogbo ilé ayé àwa ni nàmbà wán kò sí kọ́lọ̀ wọn bá ti sórí fún ọ lópin ìgbà tí ọba sí àlùbáríkà nínú tọ́lọ̀ wọn bá ti fún ọ yẹn wọ́n ní owó ó lè má pọ̀ lọ títí ṣùgbọ́n tọ́lọ́ wọn bá bá fi àlùbáríkà sí èyí ó ti arọ owó tí ọ̀pọ̀ lọ títí yẹn èyí ó gbé àwọn nǹkan ribiri títí eléyìí tó ti kó àwọn ẹ̀tọ́ lówó jaburata tí wọ́n ní rí sí nù fèsì ayé wa bẹ́ẹ̀ni ẹ̀mí èèyàn lè má gùn lọ títí tọ́lọ́ wọn bá bá àlùbáríkà sí láàrin ọdún díẹ̀ eléyìí tọ́lọ́ ń bọ̀ ọ̀nà nílé ayé yẹn wá sí àwọn nǹkan tó ti kó lórí ọlọ́ àlùbáríkà púpọ̀ eléyìí tí àwọn ẹni tẹ́mi wọ́n kù sí tiẹ̀ lọ tí wọ́n ní rí sí nínú fèsì ọba jẹ́ tọ́tọ́lá àlùbáríkà àwọn èèyàn máa rántí yín pẹ̀lú dáadáa láyé yín wọ́n tún máa fi dáadáa rántí yín lẹ́yìn ìkùn yín ẹ wá gbé ẹ̀sán tó pọ̀ ọba ẹlẹ́dàá wa ẹ̀rí tí àlùbáríkà bá ń bẹ nínú nǹkan máa tara rẹ̀ fọkàn èèyàn má ọlọ́run bá máa tara máa tún èèyàn èèyàn máa wá ìwà àlùbáríkà yẹn kì í wọ ara nǹkan tó kéré kí wọ́n ara nǹkan tó pọ̀ àyàfi kọ́ sọ́dẹ̀ tí ó ti pé yóò sábàánì tó pọ̀ ẹnì kan ò sí tó lè rọrọ̀ tayọ pé òun náà ń fi àlùbáríkà tó fi dórí àwọn anábì ọlọ́ àwọn ìrántí ọlọ́ tọ́lọ́ wọn bá rántí gbogbo ilé ayé àwọn sáǹpù àlùbáríkà lọ́dọ̀ Allahu sallallahu alayhi ọwọ akọra sílẹ̀ ó ń wẹ̀ orí ni anabi Ayub aleyhi salam wà bẹ́ẹ̀ làwọn tata ni wọ́n bá ń jábọ́ tata yìí èsì tata tá a mọ̀ ṣùgbọ́n tata ni láwòrán ṣùgbọ́n góòlù ẹni gbogbo ara àwọn tata yìí anabi Ayub aleyhi salam anabi ọlọ́ọ̀ni tọ́lọ́ wọn bá ńlá fún torí gbogbo ẹni ń bá ti lánàbí kí tó ń ti fún ọ. anabi tó wà níbi títí Ànábì Ayúbù bẹ̀rẹ̀ sí ní sá àwọn lọ́kọ̀ kẹjẹ wọ́n dà wọ́n sínú asọ́tọ́ bọ́ọ̀lẹ̀ Allahu Rabbul Alamin ọwọ́ pé Ànábì Ayúbù alayhi salam ọlọ́ni yá Ayúbù alam akun aghnaytuka amma zara bẹ́ẹ̀ ti rọ ọlọ́rọ̀ tayọ gbogbo ntọ́ nta yìí bẹ́ẹ̀ ti rọ ọlọ́rọ̀ tayọ kọ́ ọmọ wa sátátá góòlù ọ̀lẹ́bẹ̀lẹ̀ oníbẹ̀ẹ́ni ìwọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó ti rọ mí lọ́rọ̀ tayọ gbogbo mo fi títóbi wọ ọlọ́wọ́ bá mo fi búra walakin la ghina bi an barakatik ṣùgbọ́n mi ò lè rọrùn tayọ àlùbáríkà wọ lọ ẹ lè rọrùn tayọ àlùbáríkà wọ lọ ó ti sóore fún mi tó ti eléyìí lọ ṣùgbọ́n àlùbáríkà ni mo wà subhanallah bẹ́ẹ̀ náà làwọn anábì ọlọ́run àti gbogbo àwọn èèyàn lọ́yẹ́ pé àwọn náà ń torí pa wọn irú sẹ́tọ́ àwọn anábì ọlọ́run gbélé ayé ṣe òun náà náà ń ṣe wọ́n pèsè lọ sí díẹ̀ wọ́n ń pe àwọn èèyàn láti jáwọ́ níbi ìwà àbú wọ́n ń pe àwọn èèyàn lọ sí ibi kí wọ́n máa ṣe dáadáa wọ́n ti wọn lọ́wọ́ àwọn àwa ìwà àbúrú ìwà tí ò dáa tó lè náà rọrùn àwọn náà gẹ́gẹ́ bí àwọn anábì ọlọ́ọ̀ni àwọn ẹni tí ẹlẹ́dàá wa ni wọ́n àwọn wa nígbà nàbì ìsá yìí wọ́n bí ni lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ lọ́kọ wọ́n mọ̀ pé ìyá rẹ̀ ọlọ́kọ báwo ló ti ṣe wá bí nígbà tí wọ́n bí léèrè bó ló ti gbọ́ máa wá ìyá ń tọ́ka sọmọ kó ní ẹbí léèrè nítorí pé ọmọ àti ìyá rẹ̀ wọ́n ti bára wọn ládéhùn tẹ́lẹ̀ náà wípé tí ẹnìkan bá fi lè bí ọ léèrè lónìí nípa abúlé tó ti rọ́ọ̀mà sọ fún wa ike ìní ìnagbọ́sọ̀lẹ̀ rahman sọ́wọ́mà èmi ti ṣèlérí ike màá kẹnuró níbi ọ̀rọ̀ sísọ lónìí yìí báyìí ìsìn ní sẹ́nì kankan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ tí mo gbé lọ́yìí nítorí ìdí eléyìí nígbà wọn bí anabi isa aleyhi salam lórí kíkọ bóòlù tiẹ̀ ti di ọmọ rúndú nínú ọ̀rọ̀ tí anabi isa aleyhi salam sọ bá wọn sọlọ dáadáa ó ní wọ́n ja'alani mubarakan aynama kun wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya ọlọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ṣe mí ní ẹni àlùbáríkà níbikíbi tí mo bá wà bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbogbo àwọn anábì ọlọ́run níbikíbi tí wọ́n bá wà ẹni àlùbáríkà lọ́lọ́run ṣe wọn ọlọ́run dákun kó tèmi pẹ̀lú rẹ náà ní ẹni àlùbáríkà. anábì Nuh alayhi salam ní ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́pa láṣẹ wípé àsìkò àti parun àwọn èèyàn tó kó gbogbo àwọn ẹni tó bá gbọ́ ọgbọ́ kó wọn dà sínú ọkọ̀ ojú omi ìwáṣà wọn nìkan gbogbo ń tọ́wà nílé ayé ẹranko ni àbí ẹyẹ oko àbí nǹkan míì kó wọn sínú ọkọ̀ tí omi akọ̀ kan abo kan àwọn nìkan lẹni tá a là ẹni tó bá ti wọnú ọkọ̀ tí omi rẹ òun náà lọ wọkọ̀ ọ̀la báyìí la nàbì Nuh alayhi salam ńlọ sí ní ìgbà tí ànábì Nuh alayhi salam tí ọkọ̀ rẹ̀ wá dé ibùdó ibi tí ó ti dúró ọlọ́wọ́n ọmọ ẹlẹ́dàá wa oníkìlá ya Nuh bisalamin minna wa barakatin alayka ọlọ́wọ́n bá ní wa Nuh alayhi sọ̀kalẹ̀ bisalamin minna pẹ̀lú ọ̀là látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba wa wà bàrà dáàtì làálẹ̀ àwọn àbùkù kò sì máa jẹ́ tiẹ̀ wàhálà ó máa mì mímà máa bẹ́ẹ̀ ni kí ìbùkún ọlọ́run kó tún máa jẹ́ tàwọn ẹni tí ń bẹ pẹ̀lú wọ anabi nù wàhálà ìṣẹ̀lẹ̀ eléyìí fi hàn yí pé alùbáríkà ti tọ́jú ìyá wa ẹnì kan ti ti ń tà táwa kù ẹ̀já rìn fún ẹ̀já wa ọ̀nà tí ó fi gba tiwa kálíba àrà alùbáríkà ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀nà anabi nuhu alayhi salam ṣáájú kótó dìgbà tí ó sọ òǹkà bẹlẹ wọn bá wa ọlọ́nkọ bí ó sì bẹlẹ ó tó débùdó ọlọ́run ní kó máa sọ pé waqur rabbi anzilni man waqur rabbi anzilni munzalan mubarakan wa anta khayrul munzilin máa sọ pé wọ́n ọlọ́run ọba mi kọ́ mi kalẹ̀ ní ibùdó eléyìí tó jẹ́ ti alálùbáríkà torí pé wọ́n lọ́ba ti sọ ní kalẹ̀ lọ́nà tó lóore. akramakumullah bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀sọ̀ àlùbáríkà kalẹ̀ bí anabi ibrahim alayhi salam lórí àtàwọn ará ilé rẹ̀ ọlọ́run ni wọ́n bẹ ṣiṣẹ́ fún àwọn obìnrin akọ nàbí yamin salihin wọ́n bá ọ̀rọ̀ fún alayhi wa alayhi ishaq ọlọ́run ni àwọn afọ anabi ibrahim nírò lẹ́yìn anabi ismail alayhi salam ike yóò fi anabi ishaq alayhi salam ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọwọ́ ni ìsáàfù yẹn yóò di anabi kan nínú àwọn ẹni rẹ̀ ọlọ́run ni àwa ṣe ìbùkún fún anabi ibrahim àtúnṣe ìbùkún fún anabi ishaq عليه السلام عليهما الصلاة والسلام قالوا ما بان تطيب قمي فالنبي إبراهيم أتقوك بان وارا ليري قالوا ما بان رحمة قالوا ما بان لدعوة أتقوك فالنبي إبراهيم عليه السلام أتقوك قمي أني رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد قالوا ما بان لدعوة قالوا أنت كيو أنت تستعوى بكوه fún anabi ibrahim aleyhi salam àti gbogbo àwọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ ni alimam ibn qayyim rahimahullah ó léyìn ilé tí ọlọ́run bá sọ ní alukur'an yìí ó ń tọ́ka sí pé ìbùkún ńlá tọ́nà sí fún anabi ibrahim aleyhi salam ìbùkún yìí ó mú kí ilé rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ wọ́n jẹ́ ní tọ́nà sí alùbáríkà tó ga jù fún nítorí pé lẹ́yìn anabi ibrahim aleyhi salam ẹnì kan ò tó tún jẹ́ anabi ọlọ́run lẹ́yìn anabi ibrahim alayhi salam àtikọjẹ pé láti inú ilé anabi ibrahim ọ̀nà nìpínlẹ̀ rẹ̀ ti wá tí ọba jọ kan nínú àwọn àrọmọdọ́mọ anabi yaako àti jọ kan nínú àrọmọdọ́mọ anabi ismail alayhi salam tatu aloko àti àti yaako àti ismail síbí ọmọ anabi ibrahim abọ́mọ ọmọ anabi ibrahim náà ni wọn síbí yaako ọmọ ishaaku nígbà tí ismail alayhi salam tó ti dọ́mọ anabi ibrahim alayhi salam gbogbo àwọn anabi pátákó lóńgbòdo agbọn yaakub tọjọmọ ishaq tọjọmọ ibrahim aleyhi salam ní gbogbo wọn ti wá yàtọ̀ sanabu muhammad sallallahu alayhi wa sallam tọwalagbọn ismail tọjọmọ anabi ibrahim aleyhi masalatu wa salam torí ẹ irú irú bùkún eléyìí tọ́lọ̀ ṣe fún àwọn aráalé anabi ibrahim aleyhi salam kò sí aráalé kan tọ́lọ̀ wọn bá ṣe irú rẹ̀ fún bẹ́ẹ̀ni alimami Ibn Qayyim wọn ní àwọn tó ti ẹjẹ wọlé Ọlọ́run táwọn òsùn dáná bí Ọlọ́run tí gbogbo wọn sórí ni tí wọn wà lìjẹnà lẹ́yìn anabi ibrahim alayhi salam ẹ rí i pé láti inú ilé anabi ibrahim oná ní malẹ ti tàn sí wọn táwọn náà wá fi kọnà ni wọn fi jáde tó sórí rẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam oná bẹlọ ibi kọlọ wọn bá fi alubarika fara gbogbo nǹkan bá fọ ìyẹn ni pé mo kó jọ mo kó jọ kọjá bí kọlọ wọn fa alubarika sí anabi muhammed sallallahu alayhi wa sallam nínú àdúrà rẹ̀ wọ́n ní wa barik li fi ma a'tayt wa barik li fi ma a'tayt ọlọ́run bá mi fi àlùbáríkà tí gbogbo ń tọ́ ọba fún mi alimami Tirmidhi olóògbé jáde ó ti dé adé ìfisọ́ fẹsẹ̀ rin lẹ̀ a sì máa wípé àwọn mùsùlùmí ní gbogbo ìgbà tí wọ́n bá pàdé ara wọn wọn a máa síra wọn wọn a máa sálámà síra wọn ní tí wọ́n ti tọrọ fúnra wọn òun náà lọ́la ìkẹ́ ọlọ́run àti ìbùkún ọlọ́run nínú kíkí táǹkìra wa à ń tọrọ ọlà ọlọ Ọlọ́run fúnra wa à ń tọrọ rahma ìkẹ́ Ọlọ́run fúnra wa à ń tọrọ baraka ìbùkún Ọlọ́run fúnra wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tó o bá rí àwọn míì tí wọn kì í ṣe mùsùlùmí táwọn náà máa kíra wọn báyìí tó o bá mú wọn wá wàá pẹ́ bù kò sí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé yàtọ̀ sáwọn mùsùlùmí adúgbò ẹ̀fọ́ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa tálùbárúkọ ọ̀bọ wa pàtàkì kí ló wa máa tọrọ rẹ̀ lálùbáríkà ọba pàtàkì kí ló mú a máa síra wa ní kíkí ìtẹni tí ń tọrọ rẹ̀ nígbà tó ṣe pé àwọn èèyàn ń wá lùbáríkà oníkálukú lọ́fẹ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wá lọ síbi tí ò sí iná àlàáfíà fẹ́ sàlàyé ẹ̀ǹtí alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́tọ́ ka fi fi bẹ́ẹ̀ lèyàn ti máa rárú lèyàn ti máa rárú barika nítorí kémi pẹ̀lú rẹ kálíbà wa kámẹ́bà jẹ́ pé àǹfààní kò wá sófò àǹfìgbèsè ayé wa rárẹ̀ níbi wíwá nǹkan níbi tí ò sí alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí èèyàn máa rà lùbáríkà níbẹ̀ oná al-Qur'ani alápàlẹ́ oná al-Qur'ani alápàlẹ́ al-Qur'ani tẹ̀rí ìwé alápàlẹ́ ni ìwé alálùbáríkà ni ọlọ́wọ́n bẹ lẹ́dàá wà tọ̀kalẹ̀ gbogbo ẹni tí máa ń kà títí ń kà lódodo títí ń filà ká ìtí ń kà tọ́mọ̀tì ti ń kà títí ń jọ lápá lọ́kàn ti ń lápá nínú ti òun ó súnmọ́ kóńtàn kó tiẹ̀ ní àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú alukur'an ó ní wa hada dhikrun mubarakun anzalna eléyìí ni ìwé alálùbáríkà eléyìí tá a kọ káàdà bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wa sọ nínú suratul anbiya wa hada mubarakun anzalna bẹ́ẹ̀ ni àwọn kan tó tó tún jẹ́ pé wọ́n tún dá wọn yàtọ̀ nínú àwọn nǹkan tó wà nínú alukur'an táwọn náà tún jẹ́ súra alálùbáríkà eléyìí tó ṣe pé ó tún yẹ yàtọ̀ sí pé yẹn ń ké gbogbo alukur'an ó tún jẹ́ téèyàn ó tún máa ṣe àyọkà tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ní súratul baqara súra alálùbáríkà ni anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀pá wa láṣẹ kíkí ká máa kọ́ nípa rẹ̀ nítorí pé àlùbáríkà ń bẹ́ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ti tàcálẹ́mu surat al-baqara فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلة النبي محمد صلى الله عليه وآله وسلم ولي أقانق سورة البقرة nítorí kí ẹni tó bá ti mú àlùbáríkà ni ẹni tó bá fi lè pàṣẹ àbámà ni àwọn òpin tó ń fi lágbára lórí ẹ̀ gbogbo bí náà rẹ bá ti lágbára tó òtún bá tẹ́ sí ọ̀rẹ́ láì tí sọ́rọ́tò bá kọ́rọ̀ ọ̀bá yà sí lóko ọgbà. anabi muhammad sallallahu alayhi wa sallam oníláyà sọ́kè ìwà àlùbọ́kọ́lá irọ́ ọ̀rẹ́ láì gbogbo tó ń kó tó ń kó ká. torí pé àlùbáríkà ń bẹ lára súrà yìí táwọn ń táwọn mójútó débi pé anabi sallallahu alayhi wa sallam sọ pé gbogbo ilé wọn bá ti ń ka sọ́rọ́tò bá kọ́rọ́ ṣètọ́ ni ò táǹkà táǹsì mójútó eléyìí obìnrin wa pé bá ń bá wà lùbáríkà máa ṣe alukur'an táǹbà ń wà lùbáríkà di alukur'an mú lọ́wọ́ méjèèjì nínú táǹtò ń bíra lùbáríkà ọ̀nà sílẹ̀tò rahim kátó fún ẹbí wa pọ̀ ẹbí rẹ lágbọn bàbá rẹ ẹbí rẹ lágbọn ìyá rẹ má pa wọn sí mọ́mú wọn dànù wọ́n pè tí wọ́n ti jẹ́ kí ni wọ́n ṣe fún ọ a ẹni tó bá ti bẹ́ẹ̀ aburú ló ń pè fúnra rẹ̀ ẹni tó bá tó kan ẹbí pọ̀ alùbáríkọ jẹjẹ nínú àti sànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ahabba an yubsata lahu fi rizqihi wa yunsa'a lahu fi atharihi falyasil rahimahu rawahu al-Bukhari anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí máa ń fẹ́ kọ́ kárí zikì ọ̀rá yìí tó kó lọ́dọ̀ rẹ tó ń ṣe ń fẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí orí pa rẹ kọ́ má pa rẹ tó ń fẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí orí pa rẹ kó gùn tọ́jú ayé rẹ ó gùn kí ló ṣe pẹ̀lú yọ̀pẹ̀lú ráhìnmá tó fún ẹbí rẹ pọ̀. bẹ́ẹ̀ni ntọ́nà ń gbọ́ pé ó ní lówó náà lónìí ó ní ní jù bẹ́ẹ̀ lọ iye ọjọ́ tọ́nà ń gbọ́ pé ó lò láyé lólo ó ní ṣùgbọ́n dáadáa tó rí fi ṣe ẹni tó lówó ju ọlọ láì níye pọ̀ ẹ̀mí rẹ̀ ò ní kùn ju etí ọlọ́nkọ lọ ṣùgbọ́n dáadáa dáadáa tó rí ṣe lú ẹ̀ ẹni tẹ́mi rẹ̀ ṣe ìlọ́pọ̀ ìlọ́pọ̀ àìníye ń fi ẹ̀kọ́ nínú ìṣe torí ẹ̀ àlùbáríkà ti wọnú ìgbésí ayé rẹ̀ nìyẹn tó kọ ẹbí rẹ̀ pọ̀ wọ́n ní kìí ṣe ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sínú mọ̀lẹ́bí rẹ̀ ní tuntun ẹbí pọ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa ẹni tí ń lọ bẹ́ ni tí ọ̀bẹ rí ọ ìwọ gan alákòóso ẹbí kan torí ẹ àfikà lámúmára àfikà láfaradà àgbòdì ìwà burúkú ìwà ọ̀tẹ̀ táwọn mọ̀lẹ́bí rẹ máa wù sí ọ ìwà má fi irú rẹ pàdé wọn ìwọ jẹni tó ṣe ike wala tastawi alhasanatu wala sayyi'ah idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim iṣẹ́ ẹbú ìwà abú àti ìwà rí wọn à lè dọ́gba ọlọ́ọ̀ni ìwà rí ni kọ́ máa fi ìwà abú dànù nítorí wípé tọ́m bá fi ìwà rí tó fi ń pàdé ìwà abú ẹni tó mú ọlọ́tà ẹni tí ń wá kọ́ fún ọ ìwà àti ẹ̀ ẹ padà wá di ọ̀rẹ́ mọ́tímọ́tí ṣùgbọ́n wọn máa yọ lọ kọ́ ha ẹ̀ lẹ́lẹ́dẹ́ ìnà ilà muhammed azeem ẹnì kan nílé hurú wáyé àyàfẹ́ tọ́ba ní sòrò ẹnì kan nílé hurú wáyé àyàfẹ́ tọ́lọ́ ti kádàrà pé yọ jèrè ńlá lọ́dọ̀ ọlọ́run ọba òní ò lè hurú wáyé. nínú nǹkan tí máa jẹ́ kálá àlùbáríkà òní àníkàyàn oníkàràkátà ẹ̀yàn oníṣẹ́ǹṣe ọ̀ràn àyàn ló jẹ́ lórí wa kájẹ́ni tí wọ́n máa bòdodo ṣe dáǹbà ṣe tódodo bá ti wà àléébù owó tẹ fẹ́ san tẹ fi pamá tẹ ń sọ dodo fúnra yín ọ̀nà kẹrẹ alibarika nù nínú àti sànàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam ó ní alibayi caani bil khiyari maa lam yatafarraqa fa in sadaqa wa bayyana burika lahuma fi baycihima wa in kadaba wa katama muxiqat barakatu baycihima muttafaqun calayhi. anabi sọlọlọ aliyu sẹlẹm ọlọni tí ń rajà tẹni tí ń tajà àyè wà pé kìnìkì di wọn láti tẹsà ẹ ń tàmá àbí ń ràmá lópin ìgbà táwọn méjèèjì ọba ti tuka níbi tí wọn ti ń rà àti ibi tí wọn ti ń tà fúnra wọn anabi tí wọn bá wà sòdodo ẹnìkan àparọ fẹnìkejì nínú wa òdodo lẹnìkíní kejì wọn sọ wọn ti tàbí hàn ẹni wọn fẹ́ rà àti tí wọn fẹ́ tà fúnra wọn wọn gbé nǹkan pamá bóòrí kálẹ̀ fún wọ́n ń kẹ́dẹ́bà àmọ́tí kìnnìkẹ́ ti bá parọ́ fúnra wọn wà kátàmá tí wọ́n fi àlejò tí wọ́n gbà fúnra wọn pamọ́ síra wọn mọ́kì kọ́t bọ́rọ̀ tẹ̀sùn bá yẹ̀ dìímà ọlọ́wọ́ mọ́ pàlọ́ bọ́rọ̀ tẹ̀sùn bẹ́ẹ̀ lára bọ́rọ̀ kàtà rẹ̀. ìdí nu ẹ̀ ń tà tètè fẹ́ tà tèmi pẹ́kí gbogbo abó tó lù láti dé ṣọ́ọ̀pù tèmi gbogbo abó kẹ́kẹ́ tó pọ̀ ṣọ́ọ̀pù ìjàmbá lẹ̀ fi ń ṣe business ẹni tí ń ṣe business gan ni ìjàmbá forí sí èyí ti wá fẹ́ rò oore kójọ ó ní rò oore kójọ àmọ́ tó bá kọ́ bá dodo sí rí nǹkan ti fún ọ dáadáa ẹ dodo kú ti yín nígbà tí gbogbo ayé parọ́ ẹjẹ́ ni tó dúró nígbà tí gbogbo èèyàn tó ń jàmbá ọlọ́wọ́n bá wà sí nǹkan fún yín lè tó ti sí fẹ́ lómi ní ìlọsíwájú sallallahu alaihi wa sallam. ní kankan nínú kàtí máa dé kálá alùbáríkà ọ̀nà àlàdùà tí a bá ń sàdùà tí ń tọrọ alùbáríkà ọlọ́wọ́ bó sa alùbáríkà fún ló ti wá nùsùnà nàbì sallallahu alaihi wa sallam wípé tẹ́nìkan bá ti gbéyàwó tẹ́yìn bá rí ọkùnrin tó gbéyàwó ẹ máa sàdùà fún pé barakallahu lak wa baraka alayk wa jama'a baynakuma fi khayr barakallahu lak wa baraka alayk ọjọ́ máa bẹ̀yìn lọ́kùn máa bẹ̀yìn pẹ́lú ọlọ́run ọba yóò ṣèbù kún fún ọ yóò tún ṣèbù kún lé ọ lórí yóò wá pa ìwà àtìyàwó rẹ pọ̀ lórí dáadáa àdúrà ó máa ń jẹ́ sálá lùbáríkà torí ẹ̀ má ti ṣe pé àdúrà ní kọ́ ọmọ rẹ nítorí pé ẹni tí ń ṣàdúrà gan àdúrà ò sí ìgbà ambọ̀sibọ̀sì kó àwọn afẹ́kẹ́ kó ayé àtọ̀run rẹ jẹ bákan náà nínú nǹkan tí máa jẹ́ sálá lùbáríkà òun náà ní kó máa ti ń lọ ilé ọkọ kó má béèrè sọ̀dá àtijọ́ ti wọ́n jù bàbá tó fẹ́ sin má rẹ lọ ilé ọkọ wọ́n máa béèrè sọ̀dá àkìtọ́ wọn jù nítorí fọ́ọ̀mù àìró lè bá jẹ́ ike lílọ sílé ọkọ rẹ̀ títí ìyàwó rẹ̀ yóò ní àlùbáríkà tó kọ̀ orí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní àbọ̀ mùsùlùmí ìbáraka àìsọ̀rọ̀ hùnà hùnà rọwọ́ àbúlé máa mú àhùn ó ní àwọn obìnrin tó jẹ́ pé àlùbáríkà wọn kí máa tóbi àwọn làwọn tó ṣe pé wàhálà tí wọ́n ṣe lórí àtifẹ́ wọn yàwó ọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà tọrọ ọrùn ni wọ́n ti lórí àtìfẹ́ wọn yà wò àmọ́ bàbá ní ká múlé wa ká mọ́nà wa ká máa ṣe gbogbo ẹ̀ wọn tọ́mọ ewúrẹ́ lóru kọ́ fẹ́fẹ́ ni abọ́ máa pẹ́pẹ́ yẹ gbogbo wàhálà ikọ̀ ọwọ́ àdàbí gàtà fẹ́ ra yẹn ẹ̀yin náà lẹ́ lé àlùbáríkà wàhálà yẹn wà pọ̀ ìdínà yẹn wà lékún oríṣiríṣi nǹkan aburú ó lè máa lẹ́yìn ìgbéyàwó yẹn ẹkọ lẹta sábúrú sábúrú bá gbalẹ ọmọ yín jókòó ẹ lẹni kẹtọ yẹ kẹ nítorí pé náà sọ̀rọ̀ àlùbáríkà bákan náà nínú nǹkan tí jẹ sára àlùbáríkà ó náà ní ká sálámà nígbà tá wọlé wa ìyàwó rẹ lọ́wọ́ ànulẹ àtàwọn ọmọ rẹ gbéraga burúkú ń dàdá àwọn ìgbéraga ti báyé wọn jẹ yọọ máa kú níbi yọọ máa gbóra rẹ kó ń dá àdúgbò gbé tí ọ̀rẹ́ la irọ́ lásán ọ̀dà kankan mà ọbẹ̀ wọlé rẹ ọmọ àwọn fáwọn ẹrú rẹ lọ́wọ́ àlùlé ta lọ sàlámà o ṣe ní sálámà ṣebí àwọ rẹ o ṣe ní sálámà ṣebí dùnú rẹ o ṣe ní sálámà ṣebí àwọn ọmọ rẹ tó ń bá wọn lùbáṣà wà má sálámà kó tó wọlé anabi muhammad sallallahu alayhi wa sallam wọn sọ fún anas ibn malik wọn ni ya bunayya ìlú ọmọ mi ìlú adakọlùsà àlẹ ẹhìlẹ fẹsẹlẹm tó ń bá ń wọlé lọ báyàwó àtọmọ rẹ máa sálámà máa sálámà takun barakatan alayhi nítorí pé sísálámà tó ń sálámà yẹn yóò bí alùbáríkà fún ọ wa ala ahli bayti yóò tún bí alùbáríkà fún ìyàwó àtọmọ rẹ ẹ dá bàbá wa wá alùbáríkà fúnra wa àwa alùbáríkà fún ìyàwó wa àwa alùbáríkà fún ọmọ wa tààlà tó máa wà fún. adéfì alimami Tirmidhi ọ̀n ó sì jẹ́ hadithun hasan sahih hadith tó fẹsẹ̀ rìn lọ. torí ẹ bàbá ti wọlé wa já sálámà yàtọ̀ sí báàrí àlùbáríkà àṣetọ́ni tí máa ń sìyàn wọlé tí máa jẹ́ kí lọ́ọ̀tà rúmáyà lọ oníbọ̀ wọlé nígbà tó sálámà kó tó wọlé. bákan náà ẹni tó jẹ́ ẹni àlùbáríkà jẹ̀mọ́ olú tó ti kí ibi kí ti tó bá lọ láyé àwọn èèyàn sáǹfààní lára rẹ̀ náà. ibikíbi tó ọba ti sọ̀rọ̀ ibikíbi tó ọba dé àwọn èèyàn ṣàǹfààní lára rẹ̀ àwọn ẹlòmíì èèyàn abú ni wọn ibikíbi tó bá sọ yóò ṣe àwọn èèyàn jàǹbá rẹ̀ yóò dàrú gúdù lẹ̀ ibikíbi tó bá dé yóò dì sí lẹ̀ ibikíbi tó bá dé yóò forí àwọn èèyàn gbára wọn ọlọmọ sàwà bẹ ẹni àlùbáríkà gbogbo omi tó bá dé láyé lọ́nà kan àbọ̀nà míì àwọn èèyàn ò rí pa àwọn lára rẹ̀ kọ̀ wá ní fẹ́ kọ́ lọ́mọ torí ẹ ẹni àlùbáríkà nìyẹn o wọn ní tí ẹrú ọlọ́n tó bá ń súnmọ́ ọlọ́n dáadáa ọlọ́n bá máa ń fa àlùbáríkà yóò fa àlùbáríkà tó ń tìǹ lára yóò tún fa àlùbáríkà sákòókò rẹ yóò fa àlùbáríkà sára tẹ rẹ yóò máa rí àwọn àtẹ tọpọ tọpọ tọpọ yóò máa rí ti láàrin àsìkò péréte wà á ṣe iṣẹ́ tọpọ dáadáa dáadáa láàrin ìṣẹ́jú díẹ̀ irú rẹ ni wọn lọ ṣẹlẹ̀ sátiwájú wa Abubakar ní Siddiq radiyallahu anhu wọ́n ní aṣíwájú wa di lọ́jọ́ kan ṣáájú kó tó ṣe sọ̀lá tó fẹ̀jọ̀ ọlọ́ọ̀bẹ aláàrẹ̀ kàwọ́ ṣáájú kásìbò òtótó ó tún bá wọn tẹ̀lé òkú tí wọ́n ń gbé lọ sórí tẹ́ ṣáájú kásìbò òtótó Abubakar lọ́jọ́ yìí kan náà ó tún fálá ìlú lóúnjẹ lọ́jọ́ yìí kan náà Abubakar tún ti ta ilé ẹni tó kẹ́nu ló kéfé sẹ́sì kọ́lọ̀ wọ́n ti sùn yá. tọ́ Abu Hurairah radiyallahu anhu ó wá lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam ọmọ ń bá wọn sàhábà sọ̀rọ̀ lọ́jọ́ yìí ó ní ta lẹni náà tó ti táyé lónìí nù yín pẹ̀lú àníyàn fóun sẹ́nu rọ́sẹ̀tì kọlọ̀ Abubakar ní àná èmi nì alẹ́bi tó ní lónìí lónìí ìkànnà tani nínú yín lọ́tẹ̀ ló kú kan lọ síbi tó ti fẹ́ sin Abubakar tó sọ pé èmi nì alẹ́bi tó ní lónìí ìkànnà tani nínú yín ló ti fádà ìdílóúnjẹjẹ láàárọ̀ Abubakar tó lé mi yín náà nìyí alẹ́bí sallallahu alaihi wasallam ó tún béèrè ó ní ta lẹni tó bẹ aláàárẹ̀ wò lónìí nínú yín abubakar tún lémi náà ní faqala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam majtama'at imri'in illa dakhala al-janna gbogbo nǹkan dáadáa dáadáa yìí èèyàn kan ní ní gbogbo ẹ̀ sí ọ̀sán sálẹ̀ láàrin kátó sàkpà ẹ̀wá dúró bẹ́ẹ̀ ni tọ́lọ̀ fún àlùbáríkà sí. tọ́lọ̀ ń fa àbúgbàkà sí eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ti falùbáríkà sí àwọn nǹkan tí wọ́n máa rí kékeré wọ́n pọ̀ jọjọ nínú pé èèyàn ní àlùbáríkà ó náà ní kọ́nà lọ́wọ́ àwọn ẹni rẹ máa bá èèyàn ní báyàn rádaràdà èèyàn ní báyàn èèyàn bọ́ọ̀bá ti jẹ́ni tó dáa tẹ́lẹ̀ kí wọn náà ti rádaràda kò ní yani lẹ́nu kí wọn náà ti sakusaku kò ní í sé màá bẹ̀ nítorí pé irú ẹ̀yẹlẹyẹ wọ́tọ̀ ẹ̀ẹ́rì nínú àyè tó dáa téèyàn á máa jókòó sí láyé kò síbi kẹ́ máa jókòó mi tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ òsibí kí a máa jókòó síbi tá a bá ti ń ka alukurani tó ń túmọ̀ rẹ̀ ibi tá a bá ti ń ka dé kan nàbì muhammed sallallahu alaihi wa sallam tó ń sàlàyé rẹ̀ ibi tá a ti ń sàlàyé òfin ṣẹ̀ríà báwo la ti sinọ́ báwo la ti fún ayé wa ti káyé wọ́ dà. torí ẹ eléyìí lọ pàtàkì jù nítorí pé gbogbo ẹni tó ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó ti bẹ́ẹ̀ ti ń jókòó nínú àwọn àyè yìí gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ti ń jókòó nínú àwọn àyè yìí báyìí àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹni tó bá yín wá síbi tẹ́yìn ti fẹ́ lọ gbọ́rọ̀ lọ ọ̀hún sí nínú ẹni tí máa wá bẹ̀ gbogbo gbà wọn ọlọ́run ti torí ẹ̀yin yóò forí jì bá ti torí forí ìwọ náà kọ́ ìwọ náà ti rà forí àwọn mẹlẹ́kọ̀ ọmọ wa sọ pé wọ́n lọ àwọn èèyàn o ẹnìkan wà nù wọn wọn òní nìkan lọ àwọn mẹlẹkọ sọ fọlọ mbẹ torí kọ́ náà sọ fún òkòrìjì gbogbo ẹni tó tó kò sí gbọ́ dání lẹ́kọ̀ọ́ àwọn mẹlẹkọ sọ fún ẹnìkan wà nù wọn tó ń jáde bì kì í wá tẹ́lẹ̀ òní nìkan lọ wa ọlọ́wọ́n bọ́ wa sọ ike humul qaw la yashqa bihim jalisu àwọn làwọn ẹni tó ṣe pé àwọn tí ń tó kò sí máa gbọ́rọ̀ ọlọ́run àwọn làwọn ẹni tó ṣe pé ẹnì kan ní gbá wọn nìkan sórí mu Al-Imam Bukhari àti ajẹ́pẹ́ nínú àyè téèyàn ti máa ti àlùbáríkà ni ká máa lọ síbi tá a ti gbọ́rọ̀ lọ ká máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ nítorí kálíbà àtòrí rẹ̀ kéde kíkà lọ wo bọ́ọ̀lù ọjọ́ bá máa wá wọ́nyà bí àwọn ẹni tó padànù làákàyè àwọn èèyàn jókòó níbi tá a ti wo bọ́ọ̀lù yóò máa wá nínú àtẹ̀ gbígbà náà mẹ́tì gbà bóse bóse bóse gbà ìtàn ọkàn bá bàbá tó àwọn àtúrẹ̀ ṣe èmi lọ gbá bẹ́ẹ̀ ni ah ẹ̀ máa tó mo ti gbá yìí ni wọ́n bá tọ̀pọ̀ ti kàn. àfa kájú rẹ nídìí bọ́ọ̀lù kọ̀yá mi lẹ́nu kọ̀yá mi lẹ́nu àbí ká lọ jókòó débi bá wo fíìmù àgbákò ha wọ́n fíìmù lóde ó lágbára o kọ́dà bíi ó ọkọ̀ tó pa ń bẹ̀ ọlọ́mọdé ọba àwọn jókòó bí orí máa lọ síbi ti ṣe dánilẹ́kọ̀ọ́ máa lọ gbọ́rọ̀ ọlọ́run nítorí pé tó lè tètè ọ̀yanilẹ́nu bí a ń ṣàwàdà bí a ń ṣẹ̀fẹ̀ ni wọ́n a ti ọyọ bí erégbè bí rádaràda lẹ́yìn tí yorùbá kà kù. tó máa rí sáà yẹn sáà jókòó bí sáà ti ń gbọ́rọ̀ lọ ẹlòmíràn tó máa dákọ̀ ara pé kí lẹ́nu lọ gbọ́ sọ̀rọ̀ kan wá wà mẹ́ńgà tó ti rákà mẹ́jọ kúkú jókòó lé ìlàbílà àwọn ẹgbẹ́ tí ò wúlò tí ò tí ò sàǹfààní tí mú ní torí búrọ́ọ̀n lẹ́yìn tí yorùbá kà àwọn èèyàn lọ síbi jáde sọ̀rọ̀ lọ ó kéré púpọ̀ ó kéré púpọ̀ ẹni bẹ́ẹ̀ ti lọ gbọ́rọ̀ lọ kí ló ṣe wá à ní garanti náà àníṣe ọba jókòó ń bẹ̀ ó sórí rè ọlọ́run forí jọ ọwọ́ kó jókòó ń bẹ̀ kí ẹsẹ̀ kó jókòó ń bẹ̀ kọ́ máa kọ́ máa kó ọ̀rọ̀ máa fún ọ kọ́ máa tó gbé o ẹni tó jókòó ń bẹ̀ ti ń gbọ́ nǹkan sọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sì torí ìtàwọn rẹ́gúlá kọ́sọ́mà yóò forí jìn wọn náà ìwọ tó jẹ́ pé ọkàn wa lónìí ọlọ́run dàpọ̀ kó forí jìn gbogbo wa kó sì wá lẹ́yìn àlùbáríkà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله تجد أن يعني تلم بقلو ويواق جبرتا وما تسمى سيكولو وباسوريكو وما تسمى سيكولو للبركة إذا في مقوة إذا أتجوز للبركة ونحن نقول فما قم أن لا تسيسي أواسي ولوريكو kọ́ máa lo láti fi tọ́ mẹ́yìn láǹfààní kọ́ máa lo láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba lọ síwájú kọ́ máa lo láti fi mú ìfájú kúrò fáwọn ẹni tí ojú ń pa kọ́ máa lo láti fi dẹ́rìn pẹ̀ sí àwọn aláìní eléyìí ní túmọ̀ sí pé owó tọ́nà ọba fún ọ owó tó lálùbáríkà ni àmọ́tá a bá lówó táǹkà ń de má a bá lọ gbẹ́lẹ̀ fún a lọ kó sínú sálángá àwọn àǹkà kó ti kó iye báyìí àǹkà kó ti di iye báyìí eléyìí ẹ̀yẹ ń tara rẹ dẹnu wàhálà lásán tí ò wúlò kọ́ọ́rù náà ní jùlọ rẹ lọ ọmọ tọ́lọ́wọ́n bá ṣe fún ni ọlọ́run mú kí ilẹ̀ ọ̀tẹ̀ ọlọ́run mú kí ilẹ̀ ma lẹ́sẹ̀ kọ́ọ́rù náà wà wọnú lẹ lọ bẹ́ẹ̀ àwọn ẹni tí ń ran kakú sáwọn onírú sí kọ́ọ́rù náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbára bílẹ̀ ayé ti sẹ́rí nìyẹn oníkálukú ńlá kàkà ikú owó náà dání sá owó náà ní sẹ́ akọrọmọkọmọlọ eléyìí tó pàtàkì nípa owó gbọ́nà tọ́da ẹni tí o bá owó gbọ́nà tọ́da wàhálà ni wà borí ara rẹ̀ nínú àti sàǹdàbọ̀ Muhammad صلى الله عليه وآله وسلم أن ابن من أخذه بحقه ووضعه في حقه فنعم المعونة رواه البخاري أنا بن أبو وانا صدى قلت له وانا صدى ajẹ́ pé atinilẹ́yìn tó lóore lọ́lọ́sàn ọwọ́ agbọ̀nà tó olùgbọ̀nà tó aranilọ́wọ́ tó da pé lọ́lọ́sàn ẹni tí ọba ó tún wá ní kò pé wàhálà fún ọ ńlá fún ọ bẹ́ẹ̀ náà ni owó wíwá tẹ ẹ bá fẹ́ kó lálùbáríkà ẹ máa ẹ máa wá láì jẹ́ pé ẹ̀ ń pé gbogbo ọjọ́ bá gbà lẹ́kùn ẹ wà náà ní gbogbo ọ̀nà kọ́nà lẹ́gbà láti wá àdánwò lẹ́ ń wá aburú lẹ́ ń wá ntí ìbátẹnidé láyé àtàkùn yàmà lẹ́ ń wá ó wá náà ní sanabu Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onímọ̀ akọ́dọ̀ omi pé ibi náà fẹ́ mẹ́lì ẹni tó bá wá owó gbọ́nà tó dáa tó ti pé kọ̀ tara pé ń wọ́wọ́ saburú sórí ara rẹ̀ gan nítorí pọ̀pọ̀lọpọ̀ ń wọ́wọ́ ọ̀nà táwọn kan saburú sórí ara wọn alẹ́ mi ní tọ́ ọba wa gbọ̀nà bẹ́ẹ̀ bó o rí tẹ̀lé òfin ọlọ́wọ́n bọ̀ falibarika sí wọ́n mẹ́ni akadọ́hu bí ìṣòro mi náà ṣe ń lẹ̀ ẹni tí bá wá owó pẹ̀lú pé ńlá gẹ̀mí rẹ̀ tó wọ̀ ọwọ́ rẹ̀ ò sí bà kọ́wọ́ mi ọ̀bà kọ́wọ́ mi ọ̀bà kọ́wọ́ mi ọ̀bà alẹ́ mi lẹ́ni tí máa wá gbọ̀nà báwọn bá rẹ̀ sílẹ̀ òfin bá falibarika sí rọwáhu Imam Bukhari nínú àǹfààní owó náà náà tó ní tán tó jẹ́ ìbẹ̀rẹ̀ wàhálà fún ọ tí èso fún rẹ̀ tó wá padà lọ payẹ́ síbi tí ọ̀dà kọ́lọ̀ mọ́jẹ káwọn sọ síbi tí ọ̀dà nínú títún máa jẹ́ kéèyàn lálùbáríkà ó náà ní kí tá a bá gbóúnjẹ wa kalẹ̀ jẹ́ máa ẹ má máa jẹ́ láti àná ẹ má máa jẹ́ láti inú àárín abọ́ wọ́n bọ́ kọ àmàlà sínú abọ́ má jẹ́ ọjọ́ pé láti àárín ló ti máa bù kele rẹ̀ atẹgbẹgbẹ atẹgbẹgbẹ atẹgbẹgbẹ lẹsùn máa jẹ atẹgbẹgbẹ lẹsùn máa jẹ tó jẹ pé àárín lẹ rẹ eléyìí tánu ní sọlọ lọ́wọ́ àbísílẹ̀ ń kọ́ wa ó ní torí pé albarakata albarakatu tẹ̀sílù wasata fàcán tọkulu min xaafatayi wàlá tọkulu min wasatayi rọwáhu tirmidhi wa qaala xadiifu xasan saxiix anabi sọlọ lọ́wọ́ àbísílẹ̀ ó lọ albarka máa ń sọ kalẹ̀ sáà ní oúnjẹ tẹ̀ bá ti kalẹ̀ torí náà tẹ̀ ń bá jẹun ẹ má máa jẹ látàrin abọ́ látàrin inú abọ́ kọ́ni kẹ́ ẹ ti máa bu oúnjẹ àtẹ̀tẹ̀ tí rẹ ní kẹ́ ẹ ti máa bu nítorí pé àlùbáríkà máa sọ̀kalẹ̀ sí àárín inú abọ́ yẹn nínú títún máa fọ àlùbáríkà eléyìí tó yẹ kí ọmọ mùsùlùmí ó fojú bí kó sì máa wá ó náà ní pé ńgbà tẹ́ bá jẹun tán ẹ pọ́n ọwọ́ yín lá tẹ́ ẹ bá jẹun tán abọ́ tó jẹ yẹn wà tẹ́ ẹ bá jẹ tán ẹ fà gbogbo ọbẹ̀ inú rẹ̀ ẹ fà lá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam sọ pé innakum la tadurun fi ayyi albaraka rawahu muslim torí pé ẹ̀yàn ọ̀ma ewu làlùbáràkà ń bẹ nínú rẹ̀ nínú jẹ́tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ e tí ẹ lá lọ́wọ́ yín káyìn àbẹ́ ìjẹ́ fala nínú abọ́ ẹ̀mí ewu làlùbáràkà wà nù rẹ̀ nínú títún máa dé kára àlùbáràkà onáà ní pé tá a bá fẹ́ jẹun jàmá ká máa jẹun lọ́tọ̀ọ̀tọ̀ ká máa ṣe kóńkó jábẹ́lí tá a bá fẹ́ jẹun kọjá ẹgbẹ́ ẹ péjọpọ̀ jẹun ni eléyìí máa jẹ́ kí á rí ẹnìkan wọn bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wá nínú hadithi Wahshi ibn Harb radiyallahu anhu ó ní wọn sọ fún anabi pé wà anabi sallallahu alayhi wa sallam inna nakulu wala nashba a máa ń jẹun ṣùgbọ́n àwọn èèyàn wàá anabi ní fẹlẹ alẹkùn tẹsẹfọrọkù sékèésékè a máa jẹun lọ́tọ̀ọ̀tọ̀ ọlù náà wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ là á máa jẹun ọlọ fẹsùlẹmì ọwọ àdàtọ àmì kún ó ní tó bá jẹ bẹ́ẹ̀ ajẹ pé a máa péjọ jẹun papọ̀ wọ́n kúrò fún ọlọ́ọ̀ ẹ sì máa ṣe ìrántí orúkọ ọlọ́run ẹ máa dákọ̀ ọlọ́sẹ̀ bá ti jọ yorùbá rọ́pò lẹ́kùn fi ọlọ́run ọba ọba yín fi àlùbáríkà tó ń jẹ tó ń jẹ bẹ́ẹ̀ yàn rọwọ́ òkè máa mọ̀ tẹ̀lé tí gbogbo wa máa ń pé jọ jẹun àlùbáríkà ọwọ́ bẹ̀ ọ̀rọ̀ pé ìyí ó kọ̀ tẹ́lẹ̀ nínú àdéhùn mi alábìsọ̀lọ́lá àdìsọ́lá ní ẹ̀ma oúnjẹ èèyàn kan yóò máa yó èèyàn méjì oúnjẹ èèyàn méjì yóò yó èèyàn oúnjẹ èèyàn mẹ́ta yóò yó èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan náà ní ká máa mú mi zamzam mímú mi zamzam a máa jẹ kára àlùbáríkà nítorí pọ̀ ní aṣíwájú fún gbogbo omi ní gbogbo àgbáńlá yìí ó náà lómi tó sàǹfààní jù ó náà lómi tó lálùbáríkà jù nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi ni innaha mubarakun innaha ta'amu tu'min anabi lómi tó lálùbáríkà lómi zamzam oúnjẹ ni fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ oúnjẹ zamzam fún gbogbo ẹni tó bá fẹ́ ẹ̀yẹ máa mú ẹ máa mú ẹ máa mú yóò ti kó jẹ fún ọ. omi alálùbáríkà sí yàtọ̀ sí ká kú yàtọ̀ sí kí akú ara pàkàn kọ́ máa wá tutọ́ sínú omi kọ́ máa gbé fún ọ lọ́mú wọn náà ló ń gbómi yìí omi omi àti kútìrì wọn máa wá lọ gun orí òkè àdánù kan wọn máa gbómi májèlé kan fún un náà lọ gbé kalẹ̀ wọn ní kí wọn lọ ra sájẹ̀tì bí ọwọ́ tà wá nítorí pé àwọn ṣàdúrà kan sí fún ọ táwọn lómi àdánwò omi sẹ́ńtẹ̀ mi kọ́ wájọ tàdúrà sómi zẹ́mzẹ́m aláàánú lọ́lọ́ gbogbo tó bá tọrọ yẹn ọ̀dọ̀ ọ̀bọ̀ gbà fún ọ o ká tọrọ màdí omi a nàìjíríà kò sí tí wọ́n tọwọ́ bọ̀ wọn lè wọ wọ́n lè lọ wó mi kàtà kan wọ́n sínú kòkó sílì rẹ̀ àwọn náà bá láì yẹsẹ ó ti báyìí kó kó gbà nínú tí máa jẹ́ sára àlùbáríkà òun náà ní kéèyàn ó gbìyànjú láti máa lo àwọn ààyè àtàkókò tó lọ sọ fún wọn lálùbáríkà fún dáadáa àwọn ààyè àtàkókò tó lọ sọ fún wọn lálùbáríkà ká máa lò wọn fún dáadáa nínú rẹ̀ ní Lailatul Qadr akramakumullah gbogbo ẹni tó lọ ń bá ní kẹmìrì ọbẹ tí Lailatul Qadr ọdún kan bá fi lè bá láyé gbogbo ẹni tó bá gbà púpọ̀ ọmọ sùn gbìyànjú láti rí kó àmọ́ bí kò lọ mú púpọ̀ àbí kọ́ lọ mú gbáná pé kọ́ ọmọ bàá fún un yẹn ni pé kọ́ bá gbà pé kò sùn lọ́sàn lọ́nà tó fi ní sùn lóru tó bá gbà pé kọ́ sẹ́ẹ̀tì aláàrùn bíi méjì bíi márùn bíi mẹ́fà kí gbogbo wọn sàmà ké sí ọ létí pé dìde tó bá gbà pé kó fi àwọn èèyàn sábẹ́ tó kọ́ máa sọ ó bá kó orun fẹ́ bàtì ẹjẹ́ ó fẹ́ gbé ọ lọ wọ́n sá jí ọ tó ọ bẹ́ẹ̀ nítorí pé Laylatul Qadr òru àbìkù fún ni téèyàn bá wá dúró nínú rẹ̀ tó tẹ̀sí fọ́lọ́ọ̀ yóò dàbí ìgbà tó fi ẹgbẹ̀rún oṣù ó fi tẹ̀sùn kọ́lọ̀ ẹgbẹ̀rún oṣù ó sì jẹ́ ọdún mẹ́tàléní ọgọ́rin ó tún lé àwọn oṣù kan. tọ́ bákan náà nínú àwọn nǹkan tí máa jẹ́ kálá àlùbáríkà ó náà ní ká máa lo àárọ̀ wa dáadáa àárọ̀ wa torí pé àárọ̀ àsìkò tó pàtàkì tó pọ̀ gbà àkókò àlùbáríkà ọlọ́run bá máa ń sọ àrùn kìkì kalẹ̀ fáwọn ẹrù rẹ̀ àlùbáríkà sì máa gba gbogbo ilẹ̀ ẹjọ́kùn nígbà náà lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ fi ti àsìkò àárọ̀ yẹn ló fi fi búra nínú alukur'an ó ní wàlúùlẹ́yìn ìdá àìsàáyì wọ́n sọ́bẹ̀ ìdá àtàlàkà ní ìgbà tí ilẹ̀ bá mọ́gbàrà báyìí kótó yọ àsìkò jẹ́ ike ọmọ àbíró àsìkò ńlá rẹ̀ nínú pàǹsùn à àwọn àǹfààní aláṣẹ́nu kò tí e nàbí wa kan sọ̀rọ̀ lọ́hùn àríwá rẹ̀ òun ló ṣàdúà ike kọ́lọ̀ wọn bó fi ìbùkún sí àdìgbò yìí fáwọn àdúmọ̀ ọ̀sọ̀ nínú àhàdé wọn ni Allahumma barik li ummati fi bukuriha ọlọ́run bá mi fi sí dí àwọn àlùmọ̀ bá mi fi sí dí àwọn àlùmọ̀ wọn àjọra wọn ẹni tí tètè ti ń gbárí ẹni tí tètè ti kọrí síbi lẹ́yìn ìgbà tó lọ́ọ̀ wọn àtọrọ àwọn pẹ̀lú ẹjọ́ ajẹ gbé nígbà tí pérépé tí pérépé tán lọ tètè wá dìde ìdáwà kúkúta náà láta bẹ́ẹ̀ ni tọ́ba tà lọ́ta ṣùgbọ́n àlùbáríkà òtítí ó fọ ọrùn òtítí kásìkò àlùbáríkà ó fọ ọrùn àparí àtúbà àjọjúmọ́ ó ní wọn lọ sùn náà nígbà tó rùn bá yọ àwọn ọmọ máa jí ọ rárá wọn ní téèyàn bá ti bẹ́ẹ̀ èèyàn ti fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà rẹ̀ ó fi ráàrí fún ọjọ́ yẹn kọ́ lọ́wọ́ sàánù wa. bákan nínú àwọn àyè tó lálùbáríkà eléyìí tó yẹ ká lu àǹfààní pàǹbẹ láyé àti káwa náà lọ sí náà ọba níbẹ̀ òun náà ni mẹsàlásì mẹka àbọwọ mẹsàlásì mẹka àbọwọ ó yẹ ká gbìyànjú láti rí káwa náà lọ bóyá fún hajj àbí ká lọ bóyá fún umra àbí ká tiẹ̀ lọ torí pa fẹ́ẹ́ ti sọ láti nù ẹ̀ èèyàn lè lọ mẹka torí pa fẹ́ẹ́ sọ láti ẹ̀yọ̀ kán ní mẹsàlásì mẹka aláfààní yorùbá alábi ni láti sọ́dọ̀ rẹ̀ àyàfà àwọn mọ́sálásí mẹ́ta yìí ọlọ́run sọ pé inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-'alamin ilé alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fáwọn èèyàn láti máa sin lọ ọ̀nà àlè ti ń bẹ ní Mẹ́kà ìdodo èyí ti bẹ ní ìdodo Mẹ́kà tọ́jú àbọ̀wọ̀ tọ́jú àbìbùkún torí ẹ̀ ọlọ́dà má ṣe lè lọ Mẹ́kà ilé wọ gbogbo wa ẹni tó ti lọ ọlọ́kọ́ má ṣe lálọ́ máa fún un ayé alálùbáríkà gidigidi ni ó yẹ kí èèyàn lo àǹfààní rẹ̀ tọ́lọ̀ ń bá ní kí èèyàn lè rọ́nà rẹ̀ nínú àwọn ayé alálùbáríkà téèyàn tún máa tọrọ dáadáa níbẹ̀ tó ti yẹ kí èèyàn tó ti kókòrò láti rí kọ́ lọ kó tó di kókó láyé wọn náà ní madina anabi muhammed sallallahu alayhi wa sallam alimadina ìlú alálùbáríkà ni téèyàn bá ti sọ láti ẹyọ kan nínú mọ́tíláṣí anabi sallallahu alayhi wa sallam yọ bákan náà mọ́tò madina mọ́tò alálùbáríkà ni alimami nawawi rahimahullah ọlọ alùbáríkà táwọn ti tọrọ fún mọ́tò madina ó mú kọjá pé téèyàn bá ra jẹ mọ́tò kan ní madina yóò yíyó èèyàn púpọ̀ lọ́nà tó ti péjọ́ tẹ́ ẹ bá tẹ́rù rẹ̀ wò tẹ́ ẹ bá tẹ́rù rẹ̀ wò nílùú mi ẹ̀ lè yó nínú àdúrà táwọn ti sọ̀rọ̀ lọ́wọ́ àtúntò tó ti fún mọ́tò madina bákan náà dẹ́bínú kan wá bẹ ní àdúgbò kan madina wọ́n ń pè ní àwáàlì àyàlìyà àwẹ̀lì àyànníyà ọlọ́run ọba ẹlẹ́dàá ó fi ìwòsàn sára àwọn dẹ́bìnù tó bá wù mẹ́ nítorí àlùbáríkà tọ́lọ̀ sí fún Madina anábì ń sàdúrà fún Madina báyìí pé allahumma barik lana fi madinatina wa barik lana fi ta'iha wa mutiha rawahu muslim ọlọ́run bá fa àlùbáríkà sí Madina wa ìlú wa ọlọ́run bá fa àlùbáríkà sí mutu wa àti gbogbo àwọn ká wa sàdúrà bẹ́ẹ̀ fún nínú ẹgbàá wa mi allahumma. اجعل اجعل مع البركة بركتين ìwọ lọ alibarika kọ̀ọ̀kan tó kọ alibarika méjì pẹ̀lú ẹ̀ gbogbo alibarika kọ̀ọ̀kan tó bá ti fún madina jíjẹ méjì ó tún pẹ̀lú ẹ̀ ó di mẹ́ta bẹ́ẹ̀ la anabi sàdúrà fún madina anabi sọ pé allahumma ij'al bil madinati ضعف ما جعلت بمكة من البركة يقول الله إلوكم مدي البركة في مكة في مدينة asùnmọ̀gbádùn ànábì jẹ kò sí orí bẹ́ẹ̀. Òkò títà mi ṣùgbọ́n ìlú àlùbáríkà ńlá ni Màdínà. Wọ́n náà tó bá lọ báwa wò síra wọn. Bọ́yọ̀ lọ ń gbàdúrà yẹn àbí ọgbà. Wo Mẹ́kà kó wọ sí Màdínà. Lódodo àdúrà ànábì sọ̀rọ̀ bá Nínú àwọn àyè tó tún lálùbáríkà bẹ́ẹ̀ kí Mùsùlùmí ó tún lọ. Ó já ike. Níbẹ̀ yẹn náà ó tọrọ dáadáa. Wọ́n náà ní Baitul Maqdis níbi tí Masjid ó máa nàbí sallallahu alaihi wa sallam ó mú ìrìn àjò ìrìn àjò òru láti Mẹ́kà lọ sí Masjid al-Aqsa ọlọ́ni alladhi barakna hawla eléyìí tá a fi àlùbáríkà sí àyíká rẹ̀ torí ẹ̀ àmọ́ká lọ́wọ́ máa àsìkò àti àyè alálùbáríkà kò sọ ní díẹ̀ ní àlùbáríkà àsìkò mo jí lásìkò àlùbáríkà wọ́n ti ń gbé ìlú alálùbáríkà kọ́sọ́ ní dẹ́ni àlùbáríkà àyàfi táwa bá gbọ́ náà ń gbọ́ káàsì ti tẹ̀lé tó lè dé kálá àlùbáríkà Salman al-Farisi radiyallahu anhu oní inna al-arda la tuqaddisu ahada wa innama yuqaddisu ar-rajulu amalu oní ìlú kan sí láyé tó lè sọ dẹ́ni mímá iṣẹ́ tí gbogbo kálukú bá gbélé ayé ṣe ló lè sọ dẹ́ni mímá ọlọ́run kó fẹ́mi pẹ̀lú rẹ ní sẹ́yà lẹ́sẹ̀ ọlọ́run kó sẹ́mi pẹ̀lú rẹ lẹ́ni tó ṣe àlùbáríkà rẹ̀ fún láyé tó ṣe àlùbáríkà rẹ̀ fún láwùjọ yá ọ̀nà tí a máa gbà tálùbáríkà fi yọkú lọ́rọ̀ wọn ọlọ́mọdé àmàbẹ̀ iṣẹ́ tí wọ́n máa ṣe tálùbáríkà wọn ti fi wọ́ mi má fi àwa ṣe má fi tàdáwò fà wá ọlọ́run jẹ́ tálùbáríkà ọkọ̀ gbogbo àdáwọlé wa ọlọ́nkọ́ bá àbàlùbáríkà sí ọlọ́nkọ́ jẹ́ kó máa yọrí sí rere ọlọ́nkọ́ bá ẹlẹ́dàá wa ọwọ́ apá wa láṣẹ ní gbogbo ọba àti lálùbáríkà ni àbá ń wà kíkẹ́ ká máa ṣe àsọ̀lẹ́àtù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé anabi wa kọ́ wa láti máa ṣe àsọ̀lẹ́àtù yìí tó títọrọ àlùbáríkà tó wá wà ń bẹ̀ anabi ní ká máa tọrọ fún pé allahumma salli muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وايدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأن تصلح لنا بلادنا نيجيريا وأن ترزقنا الغلبة على الأعداء اللهم ارزقنا الغلبة على الأعداء اللهم ارزقنا الغلبة على الأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم 要公红装。